وكل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته Ẹgbẹ́ ọpẹ́ fún ọlọ́run ọmọ ọlọ́run ọba ìṣẹ́fẹ́ òun náà ni ọba aláṣẹ kan tó kú orin tó ga jù lọ́nà kan ṣe fún wa òun náà ní pé ọlọ́run ọba oṣù wa ní mùsùlùmí àyè jẹ́ mùsùlùmí wọn ọlọ́run ní kí ó ṣẹlẹ̀ sí ẹni kọ̀ọ̀kan wọn. àtẹlọ́run tọ́lọ̀ púpọ̀ wá lórí sí àmọ́ ìjọ mùsùlùmí kí ọlọ́run ọba ní ìsìlámù owó fún àtúnṣe ọlọ́run ní ìsìlámù owó fún àwọn ìjọba Ọlọ́run kó ṣe wá lórí àjọ́jọ́ pẹ̀lú dọ́là bí ìsìláàmù. Lẹ́gbọ́ ọgbà náà ọdún kẹ́kọ̀ọ́ kan balẹ̀. Ìyọ́lọ́wọ́ bá ti fún wa ní àgbègbè yìí. Ìyọ́lọ́wọ́ bá tí ó máa ń lọ ìtọ̀kan balẹ̀ ní agbègbè wa yìí gbogbo àwọn ọ̀rẹ́ tí ó sì ìfọ̀kànbalẹ̀ lọ́lọ́mà kó bá fi ìfọ̀kànbalẹ̀ sí ẹ̀kọ́ ń gbọ́n lábúgbé àlàáfíà àtọ́lọ́mù bá ṣe fún wa ìlú àti ẹ̀yìn ọlọ́run tó ṣe àlékún àlàáfíà fún ìlú àti ẹ̀yìn tí bá rẹ̀ ó ṣe àlàáfíà fún àwọn tó tún tọrọ àlàáfíà lọ́dọ̀ náà wà. Gbogbo àwọn ọlá tó kù kọ́lá méje kó bá jẹ ní. Ọlọ́run ṣe ní àwọn ìfi á fi rí ní ìyọ̀nà náà. Ọlọ́run máa ṣe ní ìfìyà sí á fi rí ìdùnnà náà. Àbẹ́lọ́run máa ń sọ ti tàbí kò ní ọlọ́run sọ́jọ́ ọ̀gbìn tí máa mọ̀ bá ọ sọ. náà tí a máa ń bá gbogbo ní àgbáyé ọ̀rọ̀. Àti náà tí ẹ ní ọ̀dàgbà ní ẹ̀ka tó dá ìpàdé náà. Bá ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn náà ní àgbègbè ọ̀rọ̀. Ẹ̀sìn yọ àná. Ọlọ́run bá ń sọ̀rọ̀ ìfún wa nípa àwọn tó torí ayé máa torí ẹ̀sìn nǹkan. Bàbá mi tó jẹ́ pé àwọn kèké yìí jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ayé nìkan náà ni wọ́n bá káàkiri. Ọlọ́run àwọn eléyìí wọn ní kankan lọ́rùn àwọn jùlọ Gbogbo tí bá ṣe òun náà ní ọjọ́ ìrìnkàn ọlọ́pàá wọn sọ̀rọ̀ fún wa wípé ẹni tó dúró dáadáa tó wà lórí àwùjọ àdúgbò èsì tí àwùjọ àti ìlú tó ní àwọn kan ló ń sọpọ́ọ̀tì lọ́sọ̀dọ̀ ọlọ́run àwọn kan tó ń sọpọ́ọ̀tì lọ́sọ̀dọ̀ ọlọ́run ó pọ̀ ìrẹ̀lẹ́ ìlọ ara ẹni òun náà ń kà á àná bí ń kà á àwọn àjàmọ́ tọ́lọ́wọ́ bá dámọ́ wa kó sọkúrò ní làákàrí wa sọkúrò lórí ogun tí ń tẹ́lẹ̀ sọkúrò lórí sọ tó lẹ́gbọ́ àbífọ́ ìwé iná inú ẹ̀ tó jẹ́ òyìnbó sá tó máa jẹ́ lọ́dọ̀ tó jẹ́ ìkàtà nǹkan sí tó lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó jẹ́ àná fún àwọn òṣèlú Ìlẹ́jọ́ bá ń ráyè kò rí ìdàgbé ní pé ìsinmi ní àwùjọ àgbà. Àwọn tó wà lórí àwùjọ àgbà àwọn náà ni wọ́n máa nígbà gbọ́ sí àwùjọ àgbà náà. Ẹ bá wá ṣe tètè nínú àwọn oníṣiṣẹ́ àwọn èèyàn tí wọ́n gba àwùjọ àgbà gbọ́. Ọlọ́run ìmọ̀ ní ìjà ayé. Ìwọ àgbẹ̀bí àtàwọn tá a jẹ́ ń náà ọlọ́run ká máa jẹ́ ẹ̀rọ ìjẹun tó máa ṣe ní ìpàdé olùdámẹ́tọ̀lọ́wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn o ìrìn ẹni tí ò ní ní bá gbogbo. Bá ń sọ fún ọ, sáré ní aláròsí tó ẹni tí ó ń sàgbéṣèṣì ọmọ láwọn lọ́nà ńlá ìfọ́nà wà ní ìtàkì pẹ̀lú kábìnà láwọn àrọ́ ńlá Ọlọ́run àwọn wọlé, ọlọ́run àwọn mùsùlùmí pé wọ́n ṣàfihàn wọn tí wọ́n ju Àwọn ẹlẹ́rìí wọ́n máa sọ pé àwọn ẹlẹ́rìí àwọn ẹ̀kọ́ ọmọ náà. Ọlọ́run ẹ̀kọ́ ti tẹ̀lé wọn wọn. Ìlú ẹ̀kọ́ ti ọlọ́run ọlọ́run yóò máa fi fún àwọn òbí tó ṣe ẹ̀tọ́ sáà sábà náà. Sọ̀tẹ̀ sí ìwà lónìí yóò máa bẹ̀rẹ̀ àyà àrùn nineteen òun náà ní àti bẹ̀rẹ̀ sí ọ̀nà ìyàkó sí ìlú òkú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون Thank you ní ọjọ́ gbogbo wọn ìyàwó ayá fún wa àwọn tó já wọn kìfì fún àwọn kìfì ní òun ní ọ̀rọ̀ tí ọlọ́run ń sàlàyé fún wa ọlọ́run tí wọ́n fẹ́rẹ́ ṣe àlékún àlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ kìfì yìí tí wọ́n jẹ́ alábòsí sábà lọ́dọ̀ ọlọ́run tí wọ́n ń ṣe yìí ní ìdáká ti tẹ́lẹ̀ sí wọn àwọn alọ́tẹ̀lẹ̀ sí kí ni ìdálọ́tẹ̀lẹ̀ sí wọn ìtọ́rọ̀ fún àmìlélá àwọn akẹ́lẹ̀ yìí àwọn ti fẹ́ ní òòlù ìrànlá wọ́n tó wá ń ṣe ìrìnkàtà agbẹ́sọ yìí ọ̀rọ̀ ni àlẹ́ náà á ń tẹ̀lé nígbà àwọn kèdòrí ìyàtùdú náà a ń tẹ̀lé ìlà wọ́n ti pàtàkì fún ìlú rẹ̀ ìyàyẹ̀fẹ́ ìyàtùdú náà a ń tẹ̀lé ìlà wọ́n kọ̀ máwọn èèyàn kúrò ìjọjú ọ̀nà ọlọ́run ọba òun náà ni tọ́rọ wọn bá bá ní káṣí tí ó máa jẹ́ pé à ń ṣèjọ sí ìfọ́lọ́run òun ojú ọ̀nà ìfọ́lọ́run lára àwọn àwà tí ó dá tọ́lọ́wọ́ wá fún mẹ́ṣàn fún wa tí ó wá lábọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kò fáà òun náà ní pé àwọn tí wọ́n jẹ́ àwọn kò fáà wọ́n ń tẹ́rí àwọn ènìyàn kó ojú ọ̀nà ìfọ́lọ́run So why do you la ah, you are them? Why are you la ah, you are them? So ọjọ́ àlàbọ́lá wọn bá yìí, àwọn tí wọ́n wá jẹ́ àwọn kùnpá ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ Ìyẹ̀dìgúnà a wọ́n wá ojú ọ̀nà náà àwọn ọmọdé ojú ọ̀nà àwọn ẹgbẹ́ àbò. Wà a wọ́n wá ojú ọ̀nà ọlọ́run tó ń labà nígbàgbọ́. Ìyẹ̀dìgúnà a wọ́n wá ìlọ ojú ọ̀nà ọlọ́run ọba. Ìwàgbà àwọn kan ó lè jẹ́ mọ̀ fún ìrẹ̀lẹ̀ wọ́n ń wà ní wíwọ́. Àwọn kan ní olè jẹ́ ààrùn tí wọ́n ń wà ìfèsì rẹ̀ jẹ́ wọ́. Ṣùgbọ́n ó tún wá súnmọ́ pé kọjẹ́ tẹ̀lé. Lọ́wọ́ àjẹ́ wípé ìdí wọ́n wà jẹ́ lójú ọ̀nà ọlọ́run ọba àwọn ajẹ́kùn àyẹ̀dẹ̀ ìlú náà ìwájà ààrùn ìfẹ̀sì wọ́n wá sí ọ̀rọ̀ wíwọ́ ojú ọ̀nà. Ìgbà tó wọ́n ní ọ̀nà. Sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìfún wa wípé ìkẹ́kọ̀ọ́ nínú àwọn nǹkan mẹ́ta òun náà ni ọjẹ́ nǹkan tó wà níbi ìyẹ̀bùkún náà á níwà ìdàmú. So, nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n ń ṣe, òun náà ni wípé wọ́n ń wá àrègbéwájà gbogbo tí ó rí ojú ọ̀nà tí ó fi wọ́n òun wa. Ọ̀rẹ́ ìlànà ìlú darí ti pẹ́ sí nínú wọ́n lè dá sọ wípé àwọn obìnrin wọn nínú olóyìnká ní wọ́n ń wọ́n lè jáde wọ́n lè lóbìnrin ó ṣiṣẹ́ ọ̀rọ̀ wọ́n wá ọjọ́ ìhànà lọ́wọ́ ajẹ́ pé wọ́n wá àìjà àléébù tó abẹ́ fi kan wọ́n lè ara ah, wọ́n kàn máa ń kó màá lórí ọ̀wọ́ wà sí ilẹ̀ ọ̀rọ̀ òun lọ́wọ́ ọba pè tó jẹ́ nǹkan lọ́wọ́ ọba pè lẹ́sìn lójú àwọn ènìyàn wọ́n wà máa jọ wípé ìtọ́láwọ̀ bá tèlẹ̀ sí wọ́n bẹ̀rẹ̀ máa jẹ́ pé kọjá wípé ó di wíwọ́ ẹ̀fúnlọ́wọ́ bá pè wọ́n wà fẹ́ kọjá pé nǹkan bá tèlẹ̀ sí rẹ̀ kọ́ di nǹkan Àwọn Wọ́n jẹ káwọn èèyàn máa rí. Ní ìgbàlọ́jọ́ ń bí ọ gbogbo rẹ̀ wà máa máa rí ní ẹwà pé báyìí. Wọ́n máa rí ọkọ̀ kan wọ́n máa wá. Gbogbo jẹ́ ti gbé kalẹ̀ lẹ́ wọ́n kàn án sọ lọ́gbà wọ́n ń lọ àwọn òun náà ní wípé gbogbo iṣẹ́ bá ń fẹ́ nínú ẹ̀sìn yẹ̀rìgbó náà níwájà gbogbo ọjọ́ bá ti ń fẹ́ sáfẹ́ inú tí wọ́n mú wá báyìí wọ́n wà máa mú àwọn ní gbígbí ni o àwọn ni mú wá ọlọ́dọ̀ wọ́n ní ààrẹ ní ṣùfíà kanya wọ́n sábà rẹ̀ ọlọ́lọ́gbọ́gbọ́ ìjọba ti bá mú ọmọ wọ́n àti gínú wọ́n tó wá ní ẹ̀sìn wọ́n tó wá wọn náà àwọn ọ̀dá àwọn àbárí ìdájọ́ ní sọ gbogbo ìṣọ́bá ti jẹ́ pé afẹ́ ẹ̀yọ́ ti wọn pàtàkì ẹ̀yọ́ òun wọ́n máa pè ní ẹ̀sùn fún àwọn ènìyàn afẹ́ ẹ̀yọ́ wọn ọlọ́wọ́dé kí ni ọ̀rọ̀ òun ni wọ́n máa pè ní ẹ̀sùn báwọn ènìyàn wọ́n wà máa wọn. Ẹlẹ́kẹta ọ̀rọ̀ náà ní pé wọ́n máa rò ní ojú ọ̀nà ọlọ́run ọba ní níwájú àná. Wọ́n máa sọ pé ojú ọ̀nà táwọn wà yìí, òun ojú ọ̀nà òdúró dáadáa. Ojú ọ̀nà tọ́lọ́run ọba pẹ̀lú nínú ojú ọ̀nà kan wà ní. Wọ́n kà máa sọ jáde lẹ́nu. Ojú ọ̀nà tọ́lọ́run ọba ọwọ́ ojú ọ̀nà táwọn wà ń bẹ́ẹ̀ òun náà rẹ̀ jẹ́ ojú ọ̀nà ojú ọ̀nà tó látara bẹ́ẹ̀ àwọn fáwọn àwọn ìsàlẹ̀ ìwà ìgbésí àwọn akẹ́kẹ̀ẹ́ yìí òun náà ní ilé tí wọ́n máa wá bí wọ́n fẹ́ sí wọ́n rán wọn ẹ̀sìn wọ́n máa wá bí tí ó wọ́n wà lọ́mọ lọ àwọn ọ̀rọ̀ kan yóò fi máa jẹ́ wọ́n fẹ́ sí àbíkọ́ jẹ́ wípé afẹ́ ẹ̀nà tí wọ́n náà tó wọ́n máa sọ wípé ọlọ́run pàwọ́ àfẹ́ àwọn kìbìrì náà wọ́n lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́run ní àfi ní ìlú ìjọba ọgbọ̀n ni wọ́n ṣe wọ́n lọ́wọ́ ẹgbẹ́ àwọn àbíkọ́ máa ròyìn ìlànà ọlọ́run ọba ní jẹ́ náà tẹ̀sí ìrọ́mọ́ ìkùlù ìgbà àti ìrìnsẹ̀ nílùú náà wọ́n rí ọ̀rọ̀ bí ilé ọ̀kan àwọn èèyàn kúrò ní ojú ọ̀nà. a máa sá àwọn aṣọ fún wa níbi ìwà ìjà wọ́n ní ìwà ìjà ń fẹ́ wọ́n kí ẹ̀mí kí ìwà ìjà ń òun ni kí ìrẹ̀ ìyá àwọn àjò, lọ́dọ̀ méjì ìkan jẹ́ níwájú ìkan jẹ́ awájú ìkan jẹ́ méjì pàtàkì ìkan jẹ́ pẹ̀lú ìjọba jẹ́ pẹ̀lú fásitì a tó jẹ́ awájú òun náà ni jẹ́jẹ́ ẹ̀bá ti dojú ní báyìí kíkiri yẹn ò sí èsì tọ́wọ́ tó jẹ́ pẹ̀lú jẹ́jẹ́ ìbojú ní Bẹ̀rẹ̀ á ìlú ìyẹ̀wò orí alájú. Orí kí ni ọ̀rọ̀ orí wọ́. Á ìlú tí wọ́n mọ̀ èyí. Ó ní alájú ah, orí kí ni ọ̀rọ̀ orí wíwọ́. Torí pé à ń fojú ìkí níyẹn. Sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé alájú là á ṣe. Ìjọba ti máa èyí ṣe dáa lè fojú Màá nílẹ̀ máa nílẹ̀ màá ní ìta bá ní ojú ní àmàṣù ẹlẹ́wà wà ní ọkínà mẹ́rin àánú ìtọ́jẹ́ wípé sábà lẹ́sì wọn ìjọba làkàlù lọ pé mo lè ìjọba lọ́wọ́ nínú ìbẹ̀. títí ní àbábọ̀ wọn wá ní pé làkà ìlà á fi wo kí ní ẹ òun náà ń pè ìfihàn léwájú. òbí ìrẹ́jẹ̀ ìgbà kan náà àwùjá bí àpò àyè. Àwọn akẹ́kẹ́ ìṣúwọ́ rẹ̀ bá fojú ẹ̀ tó wájọ́ ń láì àwọn ìlú wọ́n ni áwùjọ ìkọ̀ọ̀dì ìbò ìdí náà wọ́n àwàjọ. Sọ ìwọ́n lọ pé ìwà rẹ̀ wọ́n wọ́n ni áwùjọ olùkùn ìwà rẹ̀ lé nínú owó àwọn ilé nínú ìwà àjà nínú wọn. Sọ ní àlámà ìlú àwùjáàbù owódò ìgbàtìmọ̀lẹ́ àwọn pàtà máa mú kàbí nínú rẹ̀. tó lẹ́kàrà mẹ́rẹ̀ wọ̀n ògùn na àrà ìwà ìjọ ẹ̀sùn ọlọ́wọ́ wa wọ́n wá wíwọ́ nínú rẹ̀ àwọn tí wọ́n tí àwọn ara ọlọ́wọ́ ni wọ́n àwọn ohun ààbẹ̀ rọ́tẹ̀ Àjòyà alákọ̀ọ́kọ́ tọ́jú ìyáájí àtọ̀rọ̀ ìgbà. Ilé àgbẹ̀lẹ̀ ìjọba ọba, àròyìn ẹlẹ́ẹ̀kẹ́ bí ìpìlá ulè níwájú ìṣẹ̀lú ìgbà. Ìrànlọ́wọ́ wíwọ́ ìgbà ọ̀pọ̀lọpọ̀ ìròyìn ọmọ ìjàgbá àìlèláwà sáàlìkà wà hún bẹ̀rẹ̀ àṣẹ ọdúnkà ọlọ́run olùlọ́pẹ̀ ojú sáàkì ìtọ̀lú wà hún wà hún fún títù káríbà máa jẹ́bẹ̀ gẹ̀gẹ̀rẹ̀ ìlú ìtọ́wájú wọ́n láàrin ọlọ́run ní bá àwọn ẹ̀yà yìí wọ́n jẹ́ kí èsì sí àlàámọ̀ ìyá ìkìyàmọ̀ kí ní bẹ́lá ìkìyàmọ̀ ìṣáàbù bẹ́lá ìkìyàmọ̀ ààbò kálukú lè lè sọba sí ìwọ́n kò sí bíbá ìkìyàmọ̀ kò sí bíbá ìṣáà ẹ máa fi dáadáa ọlọ́run sálẹ̀ sọ látara bẹ́ẹ̀ ọlọ́run máa ń gbà òyìn jẹ́ pé àwọn akéde ní ìfún ẹ̀sìn lábá àmà ọlọ́run tàbíyẹ̀ sọ ní ìkúnlọ rẹ̀ ìkú fún wọn ìkòfin lágbára àmà ọlọ́run tàbíyẹ̀ ó fún wọn ò ní gbàgbọ́ sáàkì àwọn ará rẹ̀ sọ látara bẹ́ẹ̀ ibi ọlọ́rọ̀ àwọn ọlọ́run bá dà pọ̀ wọn tí àǹfààní bá ṣe ọlọ́run ọba ó sọ ìròyìn tí ó dáa fún wa nípa àwọn ìròyìn láàrin pé wọ́n ń fẹ́ àwọn èèyàn kúrò ní òdodo ẹ̀ láì kéèkì òun láàrin pé àwọn tètè ní ìfẹ́ wọ́n lè tún ṣe wàhálà ojú ọ̀nà ọlọ́run ọba kó gbọ́ lójú àwọn èèyàn wọ ọ̀rẹ́ bóò ni ó ti wọ́ ọ̀dọ́gbọ́n àwọn ọmọ wọn àdúgbò ọ̀rọ̀ ọmọ ọmọ ṣe lé afẹ́ náà wọn ṣé wọ́n gbà náà àwọn akẹ́kẹ́ ní wọ́n kù nígbà wọn ti bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ wọn ti bá tó ìlú ààrẹ sáyà ń pè Ọlọ́run máa ń tẹ́lá ẹgbà ó tẹ́lá ní fún wa nípa àwọn tí wọ́n jẹ́ pèsè tí wọ́n àwọn ń sọ ọ́pọ̀ yìí. sọ ọ́pọ̀ yìí, iṣẹ́ wọ́n ti ńlá Àwọn àwà burúkú wípé wọn ọ̀fẹ́ káwọn èèyàn kí wọ́n tẹ̀lé wọn máa.

لم يكونوا مؤمنين Ọlọ́run àìjáàdù, ayé ìjáàdù. Òun náà ní pé ọlọ́run bá ń sọ̀rọ̀ ìfún wa. Kí ni ọmọ ọlọ́run kẹ́lú bá ní ìjáàdù? Nínú ọ̀bá ní kí ni ọ̀sọ́ ìrìnàjò ẹni tí yóò ní yóò ní. Torí pé nǹkan tí ìyá àti túmọ̀ sí, òun náà ni pé ẹnìkan tẹ̀. Ẹnìkan tẹ̀. Ẹnìkan wá lágbára owó afẹ́ sí àjẹ́. Ìgbàgbẹ́ ń tọ́wọ́ lágbára owó afẹ́ sí àjẹ́. Ẹni yẹn wá lọ bọ́ síbi kan. Tọ́jọ́ wípé agbára ẹjọ́ lágbára yẹn kò lè rí mú wá. Ọkọ̀ títì kan, agbára ẹjọ́ lágbára yẹn ò lè rí ní ohun kò lè rí mú wá. Ìtàlùjọ láti lọ ń lò pé ọya ọkọ̀ títì ni. Ìyàwó ìlú ìgbà ọkọ̀ títì yẹn agbára ìlú tí kí ni kò lè bẹ̀rẹ̀ mọ́. Ìlú ẹni báwọn ó fi àjájá ẹni Ẹ̀gbọ́n alágbára ni wọ́n fi àjẹ́. Ó ti sọ ẹni tó bẹ́ẹ̀ fi àjẹ́ ó ti sọ́dọ̀ rẹ̀ yẹn. Wọ́n lọ sí àjọ́jà rẹ̀. Ó sọ ní kíni ọ, ó sọ ní ọ̀lẹ́. Sọ̀tẹ́ àwọn ti lè gbọ́ títì kan. Tọ́jú ẹrú gbé ìrọ̀lẹ́ lágbára náà ní ìlú kan ló ní ẹ̀jú ìlú. Àwọn tí bá jọba, ìjọba náà lágbára ń tó Ẹni ẹjọ́ ọmọ tó àwọn arẹ́bùrẹ́ alágbára yóò gbé nínú ọkùnrin ti àjàgbà olùsọ ti sí nínú ọ̀yẹ́. Bẹ́ẹ̀ máa kó omi kan láwùjọ àwọn yìí. Bẹ́ẹ̀ máa kó omi kan ẹni kan lágbára ọgbẹ́ sí àgbẹ̀ nìkan. Alágbára bí wọ́n ti ọwá dúró ìṣe owó tó fìyà jẹ ọwá gbà ní ọwọ́ rẹ̀ sọ ẹyẹ nítorí nínú tọ́lágbára mọ́ eléyìí ìgbà tí máa ṣẹlẹ̀ láyé ìgbà ọ̀rọ̀ bá lọ́jọ́ bá rí kò ní ṣẹlẹ̀ sọ́dọ̀ ọ̀tọ̀ náà nínú ẹgbẹ́ pé òun ló ní gbogbo orí tó ọbẹ̀ sálọ lọ́jọ́ sálọ lórí ẹ̀ tọ́wọ́ rẹ̀ lọ gbọ́ mi kàgbé mo ní dókì kan àbára ọlọ́run kò sí àbóòlẹ́rí ìgbẹ̀gbẹ̀ ọ̀nàmọ́ rárá ọ̀rọ̀ òjò àjọ orílẹ̀ èdè torí ń sàlàyé fún wa pé àwọn pèpè iná Láàmú yàgbóná mọ̀rọ̀ jèsè láti láàrùn. Ọlọ́run mo bì ní àlùfáà àmì ọlọ́run àtọ́jú lónìí wọn ò lè sọ ọlọ́run lọ́lẹ̀ lórí ìrẹ́lẹ̀ wọ́n yọ nínú ẹ̀rọ lórí àwọn afáàrí ní ilẹ̀ ẹlẹ́yẹ ìdúnyà nílé ọlẹ́bí wọ́n tó ń gbé ilẹ̀ ẹlẹ́yẹ ìyáde sáká àti níbẹ̀ nínú ọ̀nà kan sílẹ̀ ẹlẹ́gbẹ́ lórí àjọ mẹ́wọ̀n ti bọ́ lọ́wọ́ ọlẹ́wọ̀n mọ̀ọ́gẹ́ pọ̀ sí lọ́wọ́ ìsàmùsì rẹ̀ ọ̀rọ̀ ní àwọn tẹ̀lẹ̀ ní wọn ò lè sámọ́ lọ́rùn lọ́wọ́ lórí ilẹ̀ wọn ò lè sọ ọlọ́run di ọ̀lẹ pẹ̀lú pé wọ́n ń sá káàkiri wọn á ó mọ̀ sí sámọ́ lọ́wọ́ ó ti sá lọ lómi lórí pé láàkún ni ọjà àbú alàlùfẹ́ wa kò sí agbára fún bèbè tọ́pẹ́ lò láti lè sọ pé òun fẹ́ sámọ́nà bọ̀ wọn ìjọba lórí. Ẹni tí ó máa jẹ́ àwọn ìyá mi pé àwa lórí ìrànlọ́wọ́ ta mẹ́rin ìgbà tó wọ́n yà. Olùwọ́ náà olùdí ẹ̀jẹ̀. Kò sẹ́yìn àtúntò ọlọ́pàá rẹ̀. Àwa àtọ̀ kì í ti hó ní Màkàlì ìgbà. Yóò lọ bẹ́ẹ̀ lọ àwọn akéde yìí. Tòlọ́ wà gbọ́dọ̀ ní àwọn ìṣòro níbi ọlọ́. Gbogbo ọ̀nà tó lè bí wọ́n ń ju ẹ sí àti ẹ

Tọ̀dọ́ wọn bá mẹ́fì àjẹ́ wọn, òòrùn títí tí wọ́n fẹ́ sá lọ́wọ́, tí wọ́n fẹ́ lọ sára sí kò sí ó ṣe. Tọ́ ọlọ́dún kò yọ alẹ́ ìgbìyànjú ìfara sí. Tọ́ ọlọ́wọ́ ọwọ́dún kò yọ alẹ́ àwọn àfáà wọ́n yọ ọlọ́dún ti jámù nǹkan méjì. Jámù èèyàn ti tèèyàn fẹ́ sáméjì lọ́rẹ́ ní àgbèyàn lọ́wọ́ ọ̀dọ̀ fún ọlọ́lọ́lá. ìdúrà lọ sọ́dọ̀ àwọn ìbílí ìtàn jàgbọ́ sí wọn pé gbogbo oníṣẹ́ ìwà ní ìṣẹ́ kó láti ọ̀fẹ́ rámẹ́fẹ́ rìn lọ́wọ́ tọ́lọ́ mọ́ na لهم العذاب Ọlọ́rin aláìjẹ̀fẹ̀ yìí, ọlọ́run ọba ó ń sàárẹ́ fún wa, ìjọ́ àpùlọ ohun àgbàlá. Ọlọ́rin a ìyàtà máa títù ìyàtà ìjẹun. tọ́rọ ọlọ́run wá láti ní àdìkù yìí àwọn afá wọn ní ọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ omi tẹ̀gbìlì nínú rẹ̀ àgbà tẹ̀gbìlì nínú àgbà káyé kí àjọ kí a máa kí tó wọ́n jọ hápà ìlú ẹ̀gbẹ̀lì àwọn ọmọ ẹgbẹ́ àtọ́mọ́ ọlọ́run tí a fi mọ́ ẹgbẹ́ ọkàn lọ́nà ìyọ̀kùn tọ́ọ́rọ́ sí i Àti ẹgbẹ́ bá kí láàrín àti àkúrẹ́ ọjọ́ orí ẹ̀lọ́ ìyá ń fi jẹ́ àjọ́ ìsìnkú òkè. Sọ irú náà tí wọ́n bá wà nínú ẹ̀. Iná nígbà ní ìjọ àwọn ìlú ọjọ́ ìbẹ̀rẹ̀ Ọ̀rọ̀ máa a máa jẹ́ ìjọ àpùlọ̀ gúnmú ní àgbà. ẹlẹ́ẹ̀jọ́jì orin ìyá ajá tó lè àgbà ìyá ajá tó lè àgbà. sọ ìyẹn yọ máa jẹ́ wípé wọ́n tàbí fún ìyàwó wọ́n ti fi ní ọ wọ́n ti àlékún ìyàwó. ìyẹn wípé ẹ̀ka afúnlẹ́gbà lánàá lọ́gọ́rùn-ún. Tàwọn afẹ́kù lẹ́gbà lónìí, tàwọn ni ó fún sí ní ọ̀rọ̀ fún ọ̀dọ̀. Agbàrí fún ìyàwó àbájá fún ìyàwó. Àwọn afá wọn ní ìyàlé ṣe lẹ́bí ara wọn. Èyí tó bá jẹ́ pẹ̀lú ìgbìmọ̀ àgbáàbì, ó ṣe rántí iṣẹ́ àwọn ni wọ́n jẹ pé torí pé wọ́n kúrò sọ́nà fáwọn. Èyí tó bá jẹ́ ìyàlé ṣe àgbáàbì, Oúnjẹ àwọn náà mú àwọn èèyàn lọ fún òun lọ́nà ìtọ́lọ́ wọn lọ sàrè fún ìsinú àmù. Ìyá àwọn náà gbọ́dọ̀ bí lọ ọ̀pọ̀lọ̀ bí Ìwà àpamọ́. Sọ ọlọ́run bá ń sàrẹ̀ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí. Ọlọ́run ọba ní ọjọ́ Àkùnràwọ̀n ọ̀rẹ́ àgbà. Màá sàrẹ̀ yóò yá sí. يستطيعون السمع وما كانوا يبصرون Alákọ̀ọ́kọ́ wọ́n tó kọ́ sí máa fún wa náà. Máa bí máa náà àìbá fún máa ka máa fún ẹ̀sìn lọ́sùn ìjàmbá náà òun tí wọ́n sì tún wọ́n sì fi ra ọ̀rọ̀ lọ́sùn ìjàmbá yóò máa tún ẹ̀sìn wá kíkà àwọn akẹ́kọ̀ọ́ àti máa ń yàn náà wà níbi tábà fẹ́ tún máa rẹ̀ alọ́lọ́wọ́ bá yóò máa ṣàbíkú lé ìyá fún wọn. Iná ìjọba ti wá wá ẹ̀rù máa ń dà ìwá lẹ́yìn rẹ̀. Ayẹ wá kíkà kọ omi ìlérí oòrùn yẹ̀sẹ̀ sí oòrùn náà sáánú à. Wà wá kíkà kọ omi ìlérí lómi ìṣèrò. Ìgbàdọ́ máa bìí wá, wọ́n máa rí ìyà, wọ́n máa gbọ́. Bọ́ọ̀lù kúrẹ́ wọ́n máa rí bọ́ọ̀lù ẹbí yíyà gbogbo àwọn dáhùn ní gbọ́ nínú náà àwọn náà máa gbọ́ fún ara wọn wá ìyàbí jẹ́ wọn wọ́n máa wọ́n máa rí ẹgbẹ́ ọlọ́ni àwọn àwọn àṣàlùfẹ́ lẹ́yìn àfún wọn lásìkò tí wọ́n ń lágbára rí láwọn ìgbìmọ̀ àwọn yẹn pé bàbá bá fẹ́ máa fi àjẹ àwọn èèyàn kò ní jẹ́ pé nígbà tá a ti bẹ̀ ẹ̀mí kú ẹ̀ka ti fi àjọ ẹ̀mí kú lára èèyàn ní ìdílé bá ti kú láyé ẹ̀ka ti fi àjẹ ààrẹ àjẹ akẹ́kọ̀ọ́ ní bàbá ló dé nínú sàárè lábùdá ẹ̀mí ẹ̀pàrà síra bàbá ẹ̀mí ẹ̀pàrà síra yóò lè máa gbọ́ gbà náà yóò sì lè máa rí. Tábọ́lù wáyà ní ẹ̀kọ́ lára rẹ̀. Oníṣẹ́jú náà kò lè bí àjẹ́. Òjú ènìyàn, ìgbà dáhùn rẹ̀ bí àjẹ́ sábà náà ìṣẹ̀lẹ̀ ìlà rẹ̀. Ìgbà wo ni ó? Ìgbà tí ó lè máa gbọ́. Ìgbà tí ó lè máa rí nínú ìlú lè máa rí. Tó fi lọ àmọ̀ pé ìyá rẹ̀ ń gbé nínú ọ̀rọ̀ Àdìká bẹ̀rẹ̀ jùlọ àkókò yìí. Ọlọ́mọ bẹ sọ fún wa. Rí mi tó wọn ọlọ́wọ́ bá fi ṣe àdìpẹ̀lẹ̀ ìyà fún wa. Kí ló ní sí bá wà fún àdìpẹ̀lẹ̀ ìyà fún wa? Òun náà ní pé máa ń dáánú ìyẹ́sẹ̀ tí ó ń ta ìsàlò wà máa ń dáánú ìlòrè ìṣẹ́rò. Nígbà tí wọ́n mọ láyé wọ́n máa jẹ́ ẹni tó ṣe wípé Wọ́n máa jẹ́ ẹni tí lágbára láti gbọ́rọ̀ ọlọ́run. Wọ́n gbọ́ o. Ṣùgbọ́n wọn máa ń gbọ́ ní gbígbọ́ sàmáà, sàmáà, sàmáà ìfà. Wọ́n ọmọ ẹgbọ́ ní gbígbọ́ ìsàfàyè. Láàrin ẹ̀sẹ̀ fi hùn àbẹ̀. Sọ̀rọ̀ wọ́n máa ń gbọ́ fúra nìyí wọ́n gbọ́ létí ni wọ́n gbọ́ pé kò sọ wọ́n sàn. Wọ́n máa jáánù Ìlú pèsè ọkà lájú rẹ̀ báyìí ni wọ́n rí gbogbo ẹ̀rí tí wọ́n fi lẹ́jọ́ wọn bá mà wọ́n rí ní wọn ò ló. Wọ́n ò ní, wọ́n ò ní ìbùsọ́rọ̀ lè ìgbà. Ìbùsọ́rọ̀ lè ìgbà. Wíwo nǹkan tẹ́yà fi máa ń pàdé wọ́n gbà wọn náà. Sọlọ́tà àwọn abẹ́ àwọn ni wọ́n ti ń bẹ láyé bẹ́ẹ̀ ti tẹ̀síbẹ́ tó jẹ́ pé ojú wọn yìí kò rína lódodo etí wọn yìí kò gbọ́ òdodo tó wọ́n kàn kọjá lè lódodo lásán wọn kàn fà lódodo lọ. tó jẹ́ pé wọ́n jọ́ bí àmà lọ́dọ̀ wọn á fún ìyá ọkùnrin wọn. kí ni ó jẹ fún wọn o wọ́n lọ mú wọn. ẹ̀sọ́ kílẹ̀ sáré tó ìjà tí wọ́n ń sàrà yìí fún wọn. So what does it mean? Somebody does read gẹ́gẹ́ bí àwọn àpá wọ́n ní kílé tún òbí gbọ́ wọ́n ọ̀gbọ́ kílé tún òbí rí níbi tí ó ti wá láǹfààní lórí wípé ọ̀rọ̀ ọlọ́wọ́ tí wọ́n wò àwọn kẹta ń bẹ̀rẹ̀ ẹ̀mí wọn nínú kọjá ìgbọ̀tàn nínú kọjá kìrìtà nínú kọjá kàtàkùn ó bá wọn sọ yìí ló ti máa lọ́wọ́ tí mo fi láì láti lè gbọ́ dáadáa tí mo fi láì láti lè gbé náà wọn tí mo fi lè gbé dáadáa lòdò tó fi wá tóbi ní ẹ̀sìn wọn ti tóbi láti gbà wọn ní inú ẹ̀sìn wọn. ọ̀rọ̀ kàwé bẹ́ẹ̀ gbogbo wọn ti dàbí wọn rí kí ìjà kí wọ́n máa wọ̀ pé kò ló lọ lọ́wọ́ ọlọ́run wọn ò lórí ẹ̀sìn wọn. lọ́dọ̀ọ́rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa bá nípa pé àwọn kìnnì tó gbọ́ láyé ọlọ́pàá lọ́wọ́ lára ní wọ́n bọ̀ wá jí àwọn lẹ́yìn tọ́lọ́ mọ̀ ọmọ ọmọ ọjọ́ ní ìgbà fún wọn. àdúgbò ìjọba wọn lẹ́nu ìjọba rí pé iná láàlà ìlú ní ìgbọ́ nínú ẹ bá jára bó sí ọlọ́mọ wọn àbí àwọn kìnnì ìgbàgbé ọ̀nà ìjọ mọ́ ọ̀rọ̀ ara tó lágbára mìíràn ní ìjọ àwọn ènìyàn àti tó látara bẹ́ẹ̀ àwọn àpá àwọn àwọn ìjẹkùnlé wa nípa àyàtà àkàtúnyì ó ṣàlàyé fún wa nípa àwọn ìṣẹ̀lẹ̀ àìṣèkèkì àjẹwà èdè tí wọ́n ti bọ́ mọ́lọ̀ lọ́wọ́ wọn ọ̀gbọ́n mọ́lọ̀ àbáwọn ẹnìkan tó gba àwọn ẹlẹ́ àwọn òṣà wọn tàbáwọn tó bẹ́ẹ̀ náà lọ́wọ́ wọn ní gbà wọn lẹ́wọ̀ ìyá lábá ń dọ́gbẹ́ ìyá alábìgbèlè ìyá ìyá ọlọ́run bá wọn fi jẹ wọn sọ ìyá ìyá náà kí láǹfààní tàṣe nínú ayá yìí àárí kódà sọ̀rọ̀ ní aláàtà àbí òkùnfà agbára ọlọ́run láti fi àti àwọn ìṣẹ̀lẹ̀ yìí àárí ọlọ́run ṣàfihàn fún ọmọ ara yìí. lẹ́wọ̀n ní ohun rẹ̀ tó ràn án lọ́wọ́ òòtà wọn náà ní nípa wípé àwọn kan máa gbọ́rọ̀ ọlọ́run màbí gbọ́rọ̀ òbí ti wá láǹfààní. àwọn kan máa rí àmì ọlọ́run àti Ọ̀rẹ́ bàrà pé àtìtẹ̀lé ìyá ń bẹ láti ṣe fún àwọn olùsàlàyé fún fún wa ìgbàgbọ́ tí àwọn tó jẹ́ àwọn kòfáàrù tí wọ́n ní ìṣe tí àwọn kòfáàrù ọlọ́mọba ìsàrí ẹran fún wa pé àwọn tí wọ́n máa ṣe nìyí rọ gbogbo ọjọ́ àwọn ti àtàwọn àwọn ṣe ọlọ́run a máa dìlé ìyàwó ọlọ́run àwọn ní àwọn tètè níbi أولئك الذين قتلوا قتلوا أنفسهم Ọlọ́run gbogbo ọmọ padà rárá wọ́n ti di ẹni tó ti lùsì ẹ̀mí wọn. Kí ló ń gbé bẹ́ẹ̀? Òun náà ní wípé ilé àyíká wọ́nyí. Kàǹkú wa wá ní ìfúbẹ̀lẹ̀ kan. Ẹ bá ń tó bá ń bá yọ ọkàn náà èdè ìgbésẹ̀

Ọlọ́run ni àwọn kèfèé rí tí wọ́n jọ́nà ọlọ́run ọba pẹ̀lú kúfúrú. Ọlọ́run ni ó láàá ìkà ilẹ̀ bí i ọ̀pọ̀ ìlú Ọlọ́run àwọn eléyìí ẹ̀mí tí wọ́n tọ́lọ̀ ọba ní wọ́n wá lò láyé wọ́n ní ìṣẹ́. Torí tó kí ní ọkùnrin wọ́n jẹ́ kọ́ bọ́ fún ẹ̀sìn ẹ̀ àwọn ẹ̀sùn ńláńláńláńlá bẹ̀rẹ̀ kórí lọ́pàá ti kú tán mo bẹ̀rẹ̀ kórí tẹ́gbẹ́ lọ́pàá ti kú báyìí àbá ti jáde kúrò nàìjíríà ṣé ẹ̀rí yẹn tó lọ sọ nídìí ara rẹ̀ báyìí lọ́rẹ́ mi lọ sọ nídìí ara rẹ̀ àti ti fi jẹ́ ìmọ̀lẹ́ ní pé ọ̀nà ìkàmà tí mo súnú ní wọ́n ti lẹ́kùn lórí dábìjọba tí kéde ní òòrùn sí lẹ́kùn àwọn alágbàdo lọ́wọ́ ó fẹ́ jù lẹ́ yọ wà jábọ̀ padà wálé lé nínú ilẹ̀ ẹlẹ́yìn ló ti jà wà lọ lọ́rọ̀ tó ẹ̀mí tó ní ó ní tó gbé nìkan yìí òun ó gbà níjẹ̀ náà ẹ̀mí tó mi yàn lùsì tí ó yọrí dandan mú ọwọ́ lọ ọdún ná ìta ìsàlẹ̀ ó bẹ́ẹ̀ jà wá padà sáré ó lọ́ta wà bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ jà ló ti já ìsàlẹ̀ ẹni kò ní jẹ́ ọ̀kan ọkọ̀ tẹ́lẹ̀ náà ní ìlú òun sáré ní wà ẹyọ kan gbogbo àwọn tó ti lọ ẹ àwọn ọmọdé àwọn tó jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ẹ̀mí náà wọ́n ti fi láìsọ̀kan ní ìsìn náà àwọn ti bá tún ara nù àwọn tó jẹ́ kẹfẹ́ yìí àwọn tó ṣe tọ́lọ́rọ̀ ọdẹ́ àwọn ní ọ̀pá ohun àwọn àpá wọn ní àpàtú ha àwọn àjọmọ̀ ìsàwọ̀ ẹ̀rí ya wọ́n di ó pọ̀ fún ẹ̀sán tó tóbi sọ torí ẹ̀ wọ́n wá ṣe kó ilẹ̀ sọ̀tẹ́ bí àṣà ìjọba وضل عنهم lọ́wọ́ àwọn akẹ́tún lè lọ́wọ́ nígbà tó ti lú àwọn nǹkan àwọn tó lè dúró sí àjò sí ọ lóòótọ́ lórí ìgbà àjò sí ọ àwọn àlejò kó dúró sí ọ ọlọ́ni wà ńlá ó parẹ́ wà ńlá ó jẹ́ nǹkan ló jẹ́ pé ó absent lọ́la rẹ̀ ló Gbogbo tí wọ́n ń pa nírọ́ nínú ọdún pẹ̀lẹ̀ ìjọ ìgbẹ̀sẹ̀. Ọlọ́ ìyẹn àríkẹta olùgbò rẹ̀, gbogbo ẹ̀ lọ parí, gbogbo ẹ̀ dàrí. Ṣọ́rọ́ máa sọ̀rọ̀ ìgbọ̀n nípa àwọn tó jẹ́ àwọn àti kí ni òòta àwọn alọ́sọ yìí àwọn àtàwọn ẹ̀kọ́ yẹn wà ní pé ọlọ́run ọba ó ti ìsìláàbù ní ẹ̀sùn òòta òòta wọn ni máa ń ká ní ẹ̀sùn òòta ọ̀rọ̀ ti káyọ̀ ọmọ ọlọ́run gbogbo ẹ̀kọ́ láyé àìmọ́ òbí ẹ̀kọ́ tó lè jáde nínú wọn ọlọ́run ọba fi ń bá wọn ṣe é ṣe òòta àwọn òbí bá wọn. Tọ́lá nǹkan ni ẹ bá ń sílẹ̀ ní ọlọ́run yóò fi sá fún ní ọba yóò fi àìsí àmọ́ yóò lè wúlò kankan wọn. Tòkí làbàjá fi náà àgbàkà sẹ́yìn. Òun náà ni pé ẹ̀sìn àrìkì àmà ó ti bọ́ fún ẹni bá fi pàdánù èdè ara rẹ̀. Táwọn pàdánù èdè ara wọn. Lẹ́yìn náà, àrìkì pé àwọn ọjà wọ́n jẹ́ ilé ìgbé wọn ìṣìrànlọ́wọ́ wọn farapamọ́. èyí jẹ́ ìtàbùkù kan àwọn tí wọ́n ń ṣe ọ̀ṣà ń jẹ́ ọ̀ṣà wọn jẹ́ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ bá kan ara wa sí ìtì máa ń bọ̀ bọ́ sí ìdílé ọgbọ́dọ̀ kan ara rẹ kí ọmọ ọmọdé ayé bọ́bá ní bá wọn ìlà wọn náà sọ èèyàn gbọ́dọ̀ kan ara rẹ ọgbọ́dọ̀ kan ara rẹ sí àgbẹ̀ náà لا جرم أنهم في الآخرة هم الأخسرون لا جرم أنهم في الآخرة هم الأخسرون

wọn ò lè fíra wọn lẹ̀ ẹ̀rẹ̀ lè rí kí anímọ́sùn yára ọmọ láti fi nínú làájá wọn jọ ń lọ ní ọmọ àwọn akẹ́kọ̀ọ́ tó wọ́n jọ ń máa ń ọba wọn ní ọ̀nà márùn-ún tó ẹ̀ẹ́dẹ̀rí Agaghị anna ẹni kọtàrù anna jẹ́ sọ́wọ́n fà àwọn ará sọ wípé láàájá ọmọ ẹ̀yẹ kámọ́ túnmọ̀ ìsúnmọ̀ sí ìlú ó mọ́ra túnmọ̀ sí sábàtà ó fi ìmọ́lẹ̀ akọ̀ ó fi ìmọ́lẹ̀ tó lórí ìlú yẹn òun ní wàrà tó fẹ́. lọ́wọ́ gẹ́gẹ́ amúnà òun yẹn òun ní sáyẹn ìlú. láàárín àwọn ọmọ ọdún ọdún náà ń sábà ká àjẹsí ìlú wa. sọ àti àwọn yàrá bẹ̀rẹ̀ àgbẹ̀ tó ń àtàwọn. òun náà wà jẹ́ sáyẹn ìlú fún làájá ọmọ. ìyẹn ni pé ìyẹn ni pé gbogbo àwọn ẹgbẹ̀ rí lọ́pá dídọ́ gbé ìjẹ́ àlejì yáàmà ọmọ rẹ̀ àpẹta oòrùn àwọn ni wọ́n jẹ́ tọ́pàdánù jù Wọ́n ni láàá àmáà fi láàájà ọmọ wọ́n ní gbogbo wà ní ìtumọ̀ rẹ̀ náà ti pé láàmà aláta wà láṣáka àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ní pé láàbùdà àwọn kan ní ìtumọ̀ rẹ̀ ní pé láàmánẹ́à ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ rẹ̀ ní Kama wá tún máa rẹ̀ pẹ̀lú lá àlàáfíà tó lè ṣe dáwọn ọmọ yẹn ló wà máa jẹ́ kí fún wọn lá àlàáfíà tó lè ṣe. Kẹwàá ní ìjọba lápọ̀ lẹ́yìn yẹn ilẹ̀ wa a Adna òun lẹ̀. Àwọn kẹta ìjọba láàmà ní àwọn àbùkù làmánì àwọn àbíjú ni wọ́n á mú síbẹ̀ yóò wà máa jẹ́ ẹgbẹ́ láàájẹ́ àlámà kò sí èlé yìí tí nípa wípé àwọn ọmọbìnrin aláàrẹ rọ́bì wọ́n mọ̀ ní àkọ́sàrò Tọ́bá ti jọ́ ọdún ìjọ àti ìrànlọ́wọ́ àwọn ni wọ́n yẹ ẹni tó pàdánù jù àwọn ni wọ́n pàdánù. Ọba ni àtúnàlá aṣáàtàmì àwọn àbí máa bú ìjà fẹ́ẹ́ pé dáadáa ní jẹ́ tó bá dijọ́ gbé ìjà ìṣẹ́ àwọn ìjọba. Ẹ̀dọ́ máa ti láàmú ní àpòsí ìjẹun tó kọ̀ọ̀ àwọn àyànfún ara mohammed nípa pé àwọn èèyàn kò ní tó fẹ́ kọ̀ wípé àwọn èèyàn yóò ìfẹ́ áàkì ọ̀sìn sínú ohun ọ̀sẹ̀ àwọn ọmọ àjẹ́ tó ilé ìjọba wà fún àwọn ọ̀sán wọn lórí lọ́wọ́ láàárọ̀ so al-absar ọ̀sán ìṣòro ọlọ́run bá ń jẹ́ kó máa yé wa rí pé àwọn ilé lọ pàdánù dùn tí ó sì lè di ibẹ̀ tó ọlọ́run bá fi tún tún sí ìlú wọn nítorí pé ọlọ́run bá fẹ́ ká mọ bí àdánù wọn kò sì lágbára tó lọ́dọ̀ àwọn òde kan fún wọn láti lè rí àwọn rẹ̀ àti ó jẹ́ pé ọlọ́run ọba ni ó fi máa jẹ wọ́n tó wò sí ní rẹ́ẹ̀dì kankan ẹgbẹ́ ike yọ gbà ní ọjọ́ ìgbà wọ́n máa fi sọ pé ó wúlò áfíríkà àwọn náà jẹ́ ẹni tó pàtàkì. kí láǹfààní ká ṣe nínú àyà yìí bàbá tú kò sọ̀rọ̀ ọmọ ìkọ̀kọ̀. ọlọ́run bá ti jẹ́ ìmúlẹ̀ ìpadànù àwọn. bẹ́ẹ̀ náà yọ̀rọ̀ ọ̀rọ̀ ń sọ pé ìpadànù yóò kò ní lọ bẹ́ẹ̀ nìkan fẹ́jú àwọn àtìlẹ́yìn. ọlọ́run bá ti tàùkì ìdọ́pọ̀ tàùkì ìdílé ni lájà tàùkì ìdílé. Anà, kúrú méjì, tọ̀rọ̀ kọ̀rọ̀ abẹ́rẹ̀. Tọ́lá ń lórí ìtùjọ bílù fún wọn yẹn, ìgbẹ̀rẹ̀ lágbára ọkàn fún gbogbo ẹ̀fún wọn. Tàlẹ́bà àmọ́ bí ìkàfí lágbára bí wọn lórí. Tọ́lá abẹ́rẹ̀ pẹ̀lú àṣà lọ́wọ́ bá lórí ọ̀sọ̀ fún ọjọ́ àwọn olórí ẹjọ́ jí àti ìrùn náà lọ́wọ́ إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون صلاة القرآن الكريم Òun náà ní pé tí torí pé ó ti máa ní pé bàtà tó àwọn ìgbìlẹ̀ tó ìgbìlẹ̀ yóò máa jẹ́ ìjọ tó wà sẹ́yìn ìjọ tó nípa lọ́dọ̀ àwọn èèyàn torí pé ìjọ tó lágbára ọlọ́dún wá dé lọ́dún wá sọ̀rọ̀ títí ní ọrùn àwọn tí wọ́n jẹ́ àwọn ìgbàgbọ́ òfin. Sọ̀rọ̀ ọba sọlá rẹ̀ gara. Ogun abẹ́rẹ́ sàlàyé, ó ti sọ fún àríkà wọn kò fáàrà ayé àwọn láti káàbọ̀ láti bàbá sí káàbọ̀ wá. Ọlọ́run àwọn abẹ́rẹ́ sọ fún wa nípa àwọn Mùsùlùmí. Ọlọ́run ní ìlú àwọn tó ṣe ní pé wọ́n ní gbàgbọ́. وآمنوا بالظاهرات أجمل عليه مرفوعا صراحة الله يقول ẹ̀mà ti ní sàgbọ̀ amọ́nìtì wọn ló gbàgbà sọ eléyìí àti ẹ̀fọ́ àrùsọ́nà ọ̀jàmá nípẹ́ nínà nàìjíríà àmọ́ yíwá nìgbà sọ ìṣẹ́kùn wọn náà ìjọba àfáà ọmọ ìjọba àríkú ìmánù ta gbọ́dọ̀ yìí sọ àárín ọkàn tó ní nǹkan ti pẹ̀lú ẹ̀ àwọn ó ní nǹkan ti pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ náà dẹ̀ ní gbogbo bọ́dì wa ká ṣiṣẹ́ ó ní nǹkan ti pẹ̀lú ẹ̀ sọ ìyẹn jẹ́ pé àwọn àfáà wọ́n máa sọ̀rọ̀ nípa kọ́ọ̀mù ìkọ́lù bí wọ́n kọ́ọ̀lù ìnìkan وعمل للقلب وعمل للسان وعمل للجوارح gbogbo márùn-ún yìí àwọn apá àwọn ọmọ tó sínú wọn torí ẹ̀ tó wá wọ̀n gbá mi àwọn àmìlú sọ̀rọ̀ ìyẹn ni pé bíkírú àlẹ̀kọ̀ọ́ bàájá lè kíra bàájá lè náà bíkírú àlẹ̀kọ̀ọ́ náà bàájá lè náà. so nígbàdá bí wọ́n á mú wàá Wọ́n wá ṣe kí ni ọmọ wọn dárúkọ ọ̀ṣùn wọ́n wá ń já nǹkan tó jẹ́ wípé ó fún lágbára. Pẹ̀lú táwọn ọjà máa ń lọ kúrò ní ìmáànì. Nítorí iṣẹ́ òsì nínú ìmáànì. Torí ẹ̀, ọlọ́run bá ti wá mú wa bẹ́ẹ̀ kágbà máa ń pé iṣẹ́ òun ọjọ́ ìkànnì tó ń pé ọ wà nínú ìmáànì. Sọ pé iṣẹ́ ń bẹ nínú kí ni ọ̀ ìmáànì. Àbíkájá ìgbé náà Nàìjíríà àmànù, ó mọ̀ ọmọ ajú máa sì ní bọ́ọ̀lù lè kọ́ níbí wà àmànù ní bọ́ọ̀lù lè kọ́ níbí wà ní ìsọ̀rẹ̀ àpọ̀ ọmọ ẹgbẹ́ tí ó kọ́ọ̀lù ìsàn tẹ́lọ́ra wà àmànù ìsàn wà àmànù lè Lọ́gbàá bẹ́ẹ̀, lọ́gbàá pé méjèèjì náà làwọn Àwọn tó jẹ́ wípé ìmọ̀ ni wọ́n dáadáa káàbá ìyẹnú A rí wípé ìjọ yẹ ká bá nínú ọkàn wọn, òun náà lábá ń bẹ́ẹ̀. Wà á mẹ́rinú sọ̀rọ̀ yẹ ara àwọn oríṣiríṣi ara wọn. Ìjọ yẹ tí wọ́n máa fi ṣe, òun náà ni wọ́n fi ń ṣe Wà á ربهم Ọmọ ìjọ máa tó àpùdàdà, ara tó máa wá níwájú ẹ̀, òun ni ọ máa sọ ìtùmọ̀ rẹ̀. Yàtà á bá ní ìlànà a máa lọ pẹ̀lú ìlà a lè máa lọ pẹ̀lú láàmù tó yẹ áfíríkà a máa lọ pẹ̀lú láàmù tó níbi bí ọkà àgbá pẹ̀lú ìlà tó ìgbà àgbá pẹ̀lú ìlà òun náà ni pé kéèyàn fọkàn balẹ̀ kéèyàn fọkàn balẹ̀ ló máa túmọ̀ sí tó bá dà á pẹ̀lú ìlà dá ọkàn sí rẹ̀ ọkàn ní balẹ̀ sọ lẹ́wọ̀n ìgbà náà tó bá wáyé fún wá tà á já pẹ̀lú láàbù ìrẹ́ wà túmọ̀ sí pé mò ń bẹ̀rù lọ́rọ̀ ẹgbẹ́ láàbù lọ́wọ́ rẹ̀ ó bẹ̀rù náà wà túmọ̀ sí ọ ń jáyà ọ ń páyà ọ ń yẹ fẹ́ra ara rẹ̀ Àwọn tó jẹ́ wípé ápùtàtù ìlàára ọ̀bí wọ́n fọkàn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba wọn. Òjọ́nà pé iṣẹ́ tó wọ́n bá wọn ní fún oúnjẹ ni wọ́n ṣe. Wọ́n ò fún ọ̀ lórí ìjọ́nà wá ní wọ́n ṣe lórí ọkàn wọn balẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé à ọlọ́run ọba ọba tí ó ń sàn wáyé sàn ṣẹ́kàn sí ọ̀rọ̀kọ́rọ̀ oríṣẹ́ èèyàn sọ wípé bá jọ́ bí láti àmà ọba wọ̀lọ́ ó lè ní ẹjọ́ ṣe dáadáa ọmọ lọ́nà náà kàrọ lẹ́nu sí ẹjọ́ ní mímọ̀ ẹ̀ṣẹ́ dáadáa ọrin kọ́ máa lọ náà jẹ́ náà kàrọ lẹ́nu sí ọ̀rọ̀ kọ́rọ̀ ni ọ̀ àwọn afáà ní àgbọ̀nà bá mú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ wáyé ọlọ́run ọba ìjọba ìgbìmọ̀ kìí ṣe ara ọ̀pọ̀ ìjọba ọlọ́run gbẹ̀yẹ rárá ìgbàgbọ́ kígbàgbọ́ òní kí ni ọmọ òní lẹ́yìn ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí wípé ẹ bá dọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá gba iṣẹ́ rẹ̀ ní àjẹmọ́ ẹ bá dọ́dọ̀ ọlọ́run tó jẹ́ kẹfẹ́ rí lọ́rùn bọ̀ bá kẹfẹ́ rí náà tó lè ọ̀rọ̀ máa ní wà sí máa ń nà wà á gbà fún ìrà ọkàn wọn balẹ̀ sígbà tí ọlọ́run bá wà fún ìlà ọkàn ọba rẹ̀ sí pé àà ah, ah, lọ́jọ́ bí dàríkì àmọ́ta bá bá báyìí báyìí ọlọ́run ọba yóò dájọ́ pé ká máa lọ sáwọn náà sọ nínú gbogbo àwọn tí wọ́n ní àwọn àròyìn bá tí wọ́n yìí

òkùnkùn ní níbẹ̀ eré wà ní ẹ̀nà fún wọn ẹjọ́ ni wọn náà ní ọ wà sí ọ̀pọ̀lá wọn ọkàn wa gbọ́dọ̀ sàlẹ̀ agbọ́dọ̀ ní sọwọ́ gbáyà nínú agbọ́dọ̀ ní dúó lórí tí ó ti ń sọ àwọn ìlú ọ̀jẹ̀ kàlùjọ náà tí wọ́n lè máa fẹ́ gbé nílẹ̀ ìlú dáńtì àbáyé níbi ọgbẹ́rẹ́ ìfẹ́ máa lẹ́yìn kí láǹfààní ta àfihàn ìbílẹ̀ sọ àtàǹfààní wọn àwọn tí máa ń ṣe àkójọpọ̀ àwọn ìtàǹpé ìgbàgbọ́ gbogbo kátà kà fún wa ìgbàgbọ́ ìrìnbọ́lọ̀ ní àkójọpọ̀ sọ gbogbo ìpàtàyáyá lọ́wọ́ ìlúkọ́ ìgbìmọ̀ lọ́wọ́ ìlúkọ́ amọ̀lùkọ́ ìgbà amọ̀lùkọ́ sọ àwọn amọ̀lùkọ́ wa gbogbo ìpàtàyáyá ọlọ́wọ́ àkójọpọ̀ sọ àbájẹ́ ìgbàgbọ́ òun máa ṣe sábà bí ìmọ̀ àdínà kan tó ápùpá fún ìlà àwọn ìgbàgbọ́ tó bá ní ara tí bàbá rẹ̀ dúró ní ẹ̀ bàbá wá ní jẹ́ ìgbẹ́ ara akúkú ń ṣe ìsìlámù ẹ̀ náà ìta àbájẹ́wájú ọlọ́ni ìṣe àkókò bẹ́ẹ̀ tí ó ṣe à kò tún àwọn ọ̀dọ́ láwọn èdè ìmọ̀ni rẹ̀ yọ èèyàn wa àgbókọ́ nígbà àwọn ọ̀rọ̀ bá ń gbé ẹ̀ lọ́wọ́ ara àgúrí tó lè lọ́wọ́ ní gbogbo ìgbọ́gbì ọ̀rẹ́ wá jẹ́ aláwọ̀ ìròyìn gbàgbọ́ bá ọlọ́run wọn fẹ́ ọ̀rọ̀ wọn nítorí láti rántí ọmọ dúró lórí ẹ̀sìn pé tọ́lọ́ máa ń wà rántí àgbọ̀dọ̀ àlè déwájú ẹ̀yà ìyá tó lọ mú ọ̀rọ̀ wa ìjọ kan tó tó ọ̀rọ̀ wa ni ẹ̀mí ti ti gbàgbọ́ wa tó mọ iṣu ètò ọ̀pọ̀ ìdíje ọ̀rọ̀ ìwà ìjọ kan kò ní ìmá nìyẹn kò gbọ́dọ̀ kí ni ó ìsìnlẹ̀ ìgbà tí wọ́n tó yá mú ní sàtàlù ọwọ́ wà níbi ó rí pé òṣòwò àkàtà pẹ̀lú rí owó ní yàrá tó gbé àwọn dáadé lọ́dọ̀ àwọn ọba ilẹ̀ Paris lọ́dọ̀ àwọn agbára ọ̀rọ̀ àwọn àbárẹ̀ tí ó gbẹ̀dá ayẹ́ bí ní owó lọ́wọ́ bàjẹ́ bàjẹ́. ẹ̀lọ́ bá wọ́n lò nífẹ̀ẹ́ òun ni ọ̀rọ̀ ní nílé ọ̀rọ̀ ní ìjọta lọ́wọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rẹ́ máa sọ ọ̀rọ̀ Gbọ́dọ̀ tẹ́kù nígbà ní rárá ibi tí ní máa ìrí tí ń jẹ́ kú fúrú ní tó tún lè dá mọ́ gbàlẹ́ lọ́pàá ní máa nìyẹn ẹ̀rọ ọ̀rọ̀ pé à ìfàtí ọlọ́run ti lè ṣàdúrà ẹgbẹ́ <laughs> ọ̀gá orí ìrànlọ́ ìgbà ìgbàgbà ìgbàgbà dáhùn ìyàwó ìgbà yóò rí ìjọba ọdún ìwà ní ọ̀gẹ̀dá ọgbẹ̀ ọgbẹ̀ ìgbèrè yóò máa ń jí ọrẹ jẹ́ ọkùnrin tó bá fún mi lọ́wọ́ àyè ìgbèrè mi ọgbọ̀ náà ní gbàgbọ́nù ìgbàgbà bọ́lá ti dónú ọ̀rọ̀ sí ìgbàgbọ́ ọ̀rọ̀ tó dáadáa o ìyàgbọ́ ọ̀rẹ́ ọkùnrin tó máa lẹ́ láti kọ́ mi. Àwọn àbúrò ìlànà àwọn ìgbèrè إلى أواني أصحاب الجنة على كم إيمان إلى Àwọn tàbí bèèrè kan lọ́wọ́, káwọn obìnrin kan bèèrè ránṣẹ́ lọ́wọ́ rẹ̀ láti láti láti láti láti láti Gracias. Nígbà Thank you. three. Bọ́ọ̀lù ọ̀yọ́ bí ìpínlẹ̀ pàrọ̀. Number four. Number five. Thank you. Ẹ̀rẹ̀ Àgbọ́yé ti wọ́n, ó ní wípé

òun àwọn bí ẹni lẹ́ni sọ nǹkan tó ṣe yẹn kò dá ó lè ti wà nínú ìfíṣẹ́ àwọn afárá wa nínú ẹ̀rọ àwọn yìí ẹ̀ sọ ọ̀sán tí bá ti sọ àwọn wà gbé kalẹ̀ sí ẹgbẹ́ àwọn ọ̀sán tí wọ́n Kí ni a fi sí báyìí? Àwọn ọmọ alákọ̀ọ́kọ́ ọdún ìdágún máa sọ ìka ọdún ìdágún lẹ́ta ìtọ́jú ìdìbò náà tí mo ló fi rí. Ìta àwọn náà ní wípé ó jáde lọ́jọ́ kejì, ó jáde àwọn tí pọ̀ lọ́jọ́ kejì náà ó wá pọ̀ lọ́jọ́ kẹta. Pípọ̀ ni wọ́n sọ fún òótọ́ wípé ó ti kọ pẹ́ òyìnbá ìtọ́jú náà kò pọ́n kẹ́lẹ́ àwọn èèyàn pọ̀. Ìjọ́kẹ́rin, ọ̀gá Ọ̀rẹ́jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ìpínlẹ̀ ọmọ jáde máa ti jẹ́ fún mọ́. Bàbá jáde sọ wá ń sàrẹ̀ fún ẹgbẹ́ tó parí fún oṣù ìlú ìpadà sí ọ̀nà ẹ̀yà. Agbóhùn tó jẹ́ agbóhùn ẹgbẹ́. Bọ́dá wá rẹ̀ ìdájọ́ orí, ìbẹ̀rẹ̀ orí, ìrìnàjò. Ó jẹ́ tó kọ̀ sí pé ó tún wá bá tó sí. Ọ̀dàrà bẹ́ẹ̀. Ìwé ẹ̀rí ẹ̀rẹ̀ ni ó ní máa ń ọ̀kan àbí tó máa ń pọ̀ nínú àwọn èèyàn òun lọ́wọ́ tù pẹ̀lú lábẹ̀lú ẹni ábíjẹ́ kọ́kẹ̀ wọ́n mọ̀ pé àwọn ìkẹyẹ ẹgbẹ́ ní ọ a máa gbé kalẹ̀ dáadáa àwọn tí nìyí nǹkan láwùjọ àwọn pé nítorí kámọ́bà àti àjẹ́ tábà Abáfẹ́ àjá ni ọmọ lọ́gbà ní ìdè ọ̀rọ̀ ìbáyọ̀ kan àwọn ọ̀fẹ́. Ìkọ́ ọ̀gbọ́n mẹ́jọ tó máa ó tún wá kẹrú. Wọ́n bẹ̀rẹ̀ nípa àdúrà àwọn tó yẹ pé àyẹ̀yẹ àwọn ènìyàn, àwọn ọmọ aláwọ̀ ènìyàn. Kò jẹ́ wípé wọ́n jẹ́ ẹ̀yìn sí wọ́n lè ṣàdúrà. Sọ̀rọ̀ nígbà tó láti pé àdúrà wọn ti fi òjẹ́ kankan nígbà fi ṣàlàyé. Sọ̀rọ̀ inú àmì òwúrọ̀ ni ó wà. Àdúrà kẹfẹ yìí, tọ́ba wọn lọ́wọ́ láwọn kàákẹ́sì àwọn kan tó bẹ̀rẹ̀. Irú ẹ̀mí ṣe ìtọ́nù. Àdúrà, àdúrà ẹ̀sìn ṣe tọ́ ìkìkì ọwọ́ bẹ lọ́wọ́ pàtó ọlọ́run tó fi láàrùn. Àgbà pẹ́ẹ́sà yìí olùdíbèrè lọ́wọ́ lọ́wọ́ nínú bàtí olùdíbèrè lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ àwọn bàtí wọ́n á bèrè lọ́wọ́ mi. Ṣé ní òfin àdúrà kìkì tọ́lọ́wọ́ òfin ìgbà? Láì tọ́lọ́wọ́ bá gbàdúrà ṣètọ́rọ̀ ọwọ́ adé ìbílẹ̀ ta wá sọ pé ámù ìyàwó àyàṣùmá ámù rẹ̀ ti di kí lọ́wọ́ àjùmọ̀ṣù wọ́n ti dàwọn kan kú rẹ̀ ìjọba kele rẹ́yìn láàmú àtọ́kùnrin ní ọ̀rọ̀ àdúrà rẹ̀ máa ń ní ó bá kí ìlú náà bí àwọn ìjọba wa lágbára Ọdún ẹgbà ń bèèrè, ẹgbà ń bèèrè ọkà, ẹ̀mí náà bèèrè. Lọ́kẹ́ tí mo fẹ́ bèèrè bí è tí wọ́n kà fún agbọ́fẹ́, ṣẹ̀tọ́nù ọ̀dọ̀ àti ọ̀rọ̀ gbàgbà. Kò ní èyí ti rà ọ̀fẹ́. Ẹgbẹ́ ń bèèrè lọ́wọ́ rẹ̀ ká. Kékeré parí ìjà méjèèjì rà àdúrà ti ṣètọ́nù ìdáwà. Àdúrà fi náà tó wà lọ́wọ́ wọ́n bá dé di pé wọ́n pọ̀lọ́wọ́ wa pẹ̀lú ìtòláàfì kàyẹ́rẹ́yẹ́rá nígbà tó bá wà lórí ọkọ̀ ojú omi wọ́n pọ̀lọ́wọ́ wa pẹ̀lú ìtòláàfì ọ̀nà lè bí lọ ṣùgbọ́n yòókù ọlọ́pàá máa di owó nígbà lọ́pàá táwọn méjì tí ó kàn mọ́ ọkàn táwọn méjì náà Ẹ̀rọ máa ká ní àwọn ẹgbẹ̀rún lẹ́gbẹ̀ẹ́. Ìgbọ̀gbọ́dá àti àgbẹ́ àdúrà yìí ó wà ní ẹgbẹ̀rún nínú àdúrà àdúrà. Ṣẹ́tò kábọ̀ àwọn ń bá àwọn ọlọ́pàá ti bàkó mú ṣe fún aláyé ọ̀nà àtàrà ẹ̀nà fún wọn. Lọ́rọ̀ lọ́wọ́ fún wọn ní gbogbo ìrìn àti wọn ní Bẹ́ẹ̀ni, ẹ̀rọ ayé mi náà kò dáwọ́ sí ìrìn àjò lóhùn káyé nínú دعوة كرام الله يبي إلى رام جامع على أمن كرام كدعوة مجنون عليكم السلام وما السلام دعوة مجنون Ẹgbẹ́ bá ní kọ́ jí ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ òun tó ṣe pé ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ náà yọ̀ọ́ gbà ní ọ̀pọ̀. Sọ ìwádìí tó bá tàbí sí. Sọ gbogbo Ìjọba ìjọba ọ̀rọ̀ ti lè àwọn ọmọ Ìyá àti bàbá ló wá bá ẹnu ẹ̀rọ sí ọ̀rọ̀ sí wọn sọ pé ní ìgbà tó lè lọ́rọ̀ kó ṣe bá dé pé. Náà, láti ṣàmọ̀. Àwọn ìyókò yọ ẹgbẹ́ ìṣọ́ ọlọ́wọ́ bá gbogbo sánmà lọ. Ọlọ́wọ́ bá owó rẹ̀ láti mọ́sálásí àárọ̀mù ìlà ní mọ́sálásí Jerusalem. Láti Jerusalem ọgbẹ̀rà gbogbo sánmà lọ. Sọ sánmà àwọn ìgbìmọ̀ làbí tó fi dé ìdìbò àti ìdìbò padà fún ìrìn àti ìkànnì. Ọlọ́wọ́ bá fún àjọ bíi ní ìrànwọ́ fífi ọkọ̀ mi sánmà sánmà ẹlẹ́kẹta àwọn náà nìkan sáwà lọ́ọ̀bà mọ́ta pẹ̀lú abámọ́ta mọ́tò ní àwọn tọ́gbẹ́ lọ báyìí òun lè fi hàn mí sọ látara bẹ́ẹ̀ ó ń padà lọ ó ń padà bámọ́ta ó ń padà lọ kí ló ń kó o á sì mọ̀ pé ní ládàá fífi ọ̀gbẹ́ òṣèwà ni wọ́n ti kí non gbogbo ìdáwò lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ìgbẹ́wà gbẹ́yìn ọ̀rẹ́ àrífẹ́ ọkọ àti ìyàwó ìjọ jẹ́ pé ẹ̀fọ́ ọkùnrin ọ̀rẹ́ àrífẹ́ lọ́dọ̀ ìyàwó rẹ̀ ọ̀rẹ́ ọlọ́pàá máa máa fún wa ní oríṣi ààyà kẹ́kẹ̀ẹ́ lẹ́nu ọ̀rọ̀mọ̀dọ́ àwọn tó ṣáájú lọ òfin tí wọ́n ti pé ní alẹ́ òní fún àwọn ọmọ. Ọlọ́mọ ni àjọ ọmọ ìgbé ẹ̀rí tí ìjàmbá tó bá tara bẹ́ẹ̀ ọlọ́pàá wá sọ́jú ọ̀hún. Láti gbà sí alẹ́ bá ti dé tàbí sínú tán tó fi ju kà sí ìlọ́wọ́ àjẹta ìtàn tí ìjà ìlọ́wọ́ àti ìlọ òṣèlú ìdàgbẹ́rẹ́ yìí. Tó àwọn ẹ̀jẹ̀ kò bá Sọ́dọ̀ abẹ́ nínú ìtìkáàfù wà nínú tó kò lè bá fi wà ní ìtìkáàfù tó tó lè lọ́tì káàfù ló gbà ìdájọ́. Lọ́gbọ́n pẹ̀lú àrígbẹ́ òun òfin súnmọ́ mọ́ nígbà tí ìtìkáàfù ìdájọ́ ti lọ ìtìkáàfù. Kọ́dà kọ̀ jẹ́ ń gbé ìlú gbígbé ìtìkáàfù náà lọ́kọ́ rẹ̀ ní ṣe ọkọ̀ lónà àfáàlẹ̀ lórí nípa ọgá wọlé lẹ́tọ̀ ọ̀fẹ́ pọ̀lọ̀ pé bàbá tó wá ṣòro ọjọ́ bẹ́ẹ̀ náà ni ojúbọ́ ọjọ́ obìnrin náà tó wọ́n tún àti fún ọjọ́ ọ̀sán wọ́n tí ó máa rí ọ̀nà mú pé kí káàpù olóòdẹ̀ pé kí káàpù àwọn èdè lẹ́tọ̀ sí ara wọn o ní ọjọ́ mẹ́wàá tó gbẹ̀yìn wọ́n lẹ́tọ̀ sí ara obìnrin ìgbọ́dọ̀ kọ ohun fún ọkọ̀ rẹ̀. Àyàfi tó bá rí i pé nǹkan kan wà tó lè jẹ́ nira fún òun tó jẹ́ ìsàlẹ̀ ìfọkọ̀ rẹ̀. Ó bá rí jẹ́ nira fún ọkọ̀ tẹ̀lé tó lè ṣàlàyé ọkọ̀ fún ọkọ̀ rẹ̀. Pàtàkì ọjọ́ ọkọ̀ rẹ̀ wọ́n àwọn ọkọ̀ rẹ̀ tó Ọlọ́pàá ọ̀gbẹ̀ náà lọ ọkùnrin àtúnbẹ̀rẹ̀ Ọ̀rọ̀dá obìnrin kan wà àjọra obìnrin lọ́dún ní owó fún. Ẹgbẹ́ ìdí ká máa ń ṣe àyàkókò sí abárẹ́rì. Ìwé àwọn ló jẹ́ àyàkókò sí kàfàárà. Ẹ̀rọ àlọ́gbọ́n jẹ́ àjọ́ rẹ̀ adáwòbìnrin. Ṣé kí màá kàwá jẹ́ ti ní ìgbórí jẹ́ náà lọ́dún àìlórí? Ìbájọ pé lórí, ìgbẹ́ abẹ́rẹ́ wọn. Sọ àwọn ọ̀rọ̀ bá èèyàn máa ń bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀yìn ìrẹ́sọ wípé ìwọ́n tó ń gbígbà láìpẹ́ ọ̀jẹ́ bí i lórí àjẹ́ ìgbàgbọ́ àti mẹ́ta kọ́ máa jẹ́ bí i lórí. Ṣé ọ̀gbọ́n àti wọlé àti ọ̀rọ̀ kùkú lè kí ni ọrùn láti ọ̀rọ̀ rẹ̀? Ọlọ́pàá àlẹ́ ìlú àwọn olóńgbà ìdí ìdìbò ló ti dá. Wọ́n tàbí jẹ́ ọ̀rọ̀ ìrìn tó láàrin àwọn ọgbà àti àwọn àwọn ìkẹbá yóò máa fẹ́ràn ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n káwọn rí bí pé àjọ wọn bá ti ní ìdìbò ilé ọ̀pọ̀ lẹ́tọ̀ọ́ ọ̀rọ̀ ìyàwó ìjọba jẹ́ kó bá takó àsìkò tọ́lá wà ní kọ́mọ̀ ìdílé àti oṣù ká fi lọ́wọ́ ìdílé àsìkò lọ ní ẹgbẹ́ kọ̀ wà ní nínú ní kọ́mọ̀ ìdílé. tó káàkiri sọ̀rọ̀